bisimilayi wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawlahum bi ihsana yomidi adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún kí àlékún kẹ fún anabi sallallahu alayhi wa sallam èyí ni àkọtun ètò yín ètò wa hudan wa bushra eléyìí tí yóò máa wáyé lẹ́yìn alẹ́ òní tí a mọ̀ sí alẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù ramadan ẹ kí a fi ara balẹ̀ láti jàǹfààní ọ̀rọ̀ olówó iyebíye láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sarafudeen Gbadebo Raji ní orí ètò yín ètò wa hudan wa bushra kí ọlọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. nínú àwọn nǹkan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú as-salah. òun náà ni wípé ní ìgbà tá a bá parí sọ́lá ó yẹ kí ẹni tó tò lẹ́yìn lè máàmù kó máa yí pé ní tó dáa ni pé kó wọn má ti dìde o lẹ́yìn ìgbà tí wọ́n ti sálámà kó má dìde jáde kúrò ní mọ́ṣáláṣí ṣáájú kí lè máàmù kó tó kọjú sí àwọn ẹni tó ṣe sọ́lá àtìlẹ́yìn nítorí pé ńgbà tí lè máàmù bá parí sọ́lá ó ní àwọn zikiri tí ó ṣe ní gẹ́gẹ́ bó ti ṣe wà títí tó fi sálámà kó tó di pé yóò láǹfààní àti dojúkọ àwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ zikiri náà ni astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ìgbà náà ni ìmáàmù tó dojúkọ àwọn ẹni tó jókòó lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ tó tò lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí hadithi ìyàwó aisha radiyallahu anha ti ṣe tọ́ka sí eléyìí tí imam muslim tó gbé jáde mánà bíi ìkọjú sáwọn ẹni tó tò lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó sọ allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. torí ẹ ẹ ìwà tó dún kán ìwà tó ṣe ké sálámà ló ń tó de kó ti bẹ́ jáde kó nu mọ́ṣáláṣí wàá ṣe sùúrù díẹ̀ títí tí lè máàmù tí ó fi kọjú sí yín lèmáàmù náà sì gbọ́dọ̀ jẹ́ni tí ó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà wípé tá a bá ti bá a débẹ̀ pé astagfirullah astagfirullah astagfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram á kọjú sáwọn ẹni tó tó lẹ́yìn wa ni kèsì pa àwọn akọ́pọ̀ àkọ́sí wọn títí tá a fi dìde kó nu mọ́ṣáláṣí rárá bẹ́ẹ̀ kèsì kẹlẹ́ àkọ́sí wọn. kò sí ní tó burú kéèyàn máa tẹ̀lé ìmáàmù láti ṣe sọ láti kan ní ìmáàmù tó ṣe pé àfojú rí báyà mọ́ṣáláṣí èèyàn pọ̀ ńbẹ̀ sáfù sì lọ jàrá kò wá fún yẹn láǹfààní àti rí ìmáàmù kò sí ní tó burú ká máa bá sọ láti wá lọ lẹ́yìn irú lè máàmù bẹ́ẹ̀ kódà gan a tún lè máa bá sọ láti lọ lẹ́yìn lè máàmù tó ṣe pé òde làwa ti ń tẹ̀lé lè máàmù yìí àláǹfààní àti wọnú mọ́ṣáláṣí lópin ìgbà tó bá ṣe pé à ń gbọ́ ohùn lè máàmù ó ti ṣe ń ṣe allahu akbar allahu akbar allahu akbar sáfù sì sọ mọ́ra wọn títí débi tá a wà a lè tẹ̀lé lè máa mú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn obìnrin tó ṣe pé inú ilé tiwọn làwọn wà ǹjọ́ atọ́ kọjá pé wọ́n máa tẹ̀lé gbòǹgbòǹ pẹ́síláṣí láti fi máa tẹ̀lé sọ láti lẹ́yìn lè máa mú kọ̀tọ́ kọjá pé gbòǹgbòǹ mọ́síláṣí lẹ́ẹ̀ máa tẹ̀lé ìdí tó fi jẹ́ pé kò tọ́ òní pé nǹkan lè ṣe gbòǹgbòǹ lórí sọ́láàtì ó sì tún rọrùn wọ́n jẹ́ kí wọ́n múná lọ gẹ́gẹ́ bí tí ṣe máa ṣẹlẹ̀ láwùjọ tí wọ́n á ń bì kọ́lọ́ ń jẹ́ kí náà bó dúró ni wọ́n lè múná lọ. lẹ́yìn náà ìgbà tó fi ọlọ́run bá sọ yìí pé sọ̀láàtù tóbìnrin bá ṣe nínú ilé rẹ̀ ó lóore jù ètò lọ sí mọ́ṣáláṣí lọ ẹni tí wọ́n gbà lérò ní pé ètò ọ̀dá ṣe èsì pé òṣè ń jàmà ètò ọ̀dá ṣe torí ẹ̀kọ́ ọ̀dá sọ̀láàtì rẹ̀ ṣe ń lóore jù ìwọ obìnrin so eléyìí jẹba sunna gẹ́gẹ́ bí n tó ti síwájú òun náà ni pé tí ìmáàmù bá ti parí sọ̀lá kó dojú kọ àwọn èèyàn tó ṣe sọ̀lá àti lẹ́yìn rẹ̀ lẹ́yìn tó bá ti ṣe àwọn díkìrì tá a wípé yóò wáyé lẹ́yìn sí sálámà sunna ni kó dojú kọ wọn ṣùgbọ́n tó bá ṣe pé àwọn obìnrin lásán ló bá tò lẹ́yìn lè máàmù tóun jọkùnrin àwọn obìnrin wá ní gbogbo jàmáà tiẹ̀ à ń fẹ́ kó pé ọkùnrin yẹn kó jókòó kó jókòó láyé rẹ̀ tó wà kó dojúkọ alkebla fún ìgbà díẹ̀ títí táwọn obìnrin yẹn tí wọ́n fi jáde títí tí wọ́n fi jáde nítorí tí wọ́n bá ti jáde yóò fi láǹfààní àti lè jáde ní tiẹ̀ náà yóò fi láǹfààní àti kọjú síbi tó bá wò ṣùgbọ́n ní ìsìn tó bá kọjú sí wọn lẹ́yìn ìgbà tó ti sálámà táwọn obìnrin yóò sì ti dìde nígbà tó sì pàwọn nìkan ni jàmáà rẹ̀ yóò di pé à ń wo ra ẹni òun wo obìnrin olóbìnrin àwọn náà sì di pé àwọn náà ń wọ̀ tó a sì ti máa pé gbogbo wàhálà gbogbo fìtínà tó máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin wíwò náà máa síwájú rẹ̀ kò sí ní tó burú kọjá yìí pé irú ọkùnrin báyìí imam kó ṣe sùúrù díẹ̀ títí táwọn obìnrin yẹn tí ó fi rí i dájú pé gbogbo wọn ti jáde tán àbí ìtọ́pọ̀jù náà wọn ti jáde tán wọn ti lọ lọ àyàfi tí lè máàmù lè gbà jáde ní tiẹ̀ tí ò sì fi ní kọlu àwọn obìnrin yìí lọ́nà kọjáde tiẹ̀ kọ́ máa lọ. lọ́pọ̀lọpọ̀ ọbòmíì tí wọ́n bá ti parí sọ láti tọ́jú ọ̀ràn yẹn á rí táwọn èèyàn máa bára wọn lọ́wọ́ asalaamu aleykum asalaamu aleykum ní ìbára ẹni lọ́wọ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ àbí wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n tún máa ṣe míì nítorí pé ó ní í ṣe pẹ̀lú pé wọ́n parí sọ́dá eléyìí o bídà ni àdádálẹ̀ ni kó takò lànà anabi muhammed sallallahu alayhi wa sallam nínú nǹkan tí wọ́n sì gbàgbọ́ oní pé tí àwọn bá bára àwọn lọ́wọ́ bá ń lẹ́yìn sọ́dá yóò ṣe sábàbí kọ́ lọ́wọ́ ṣàforíjì ẹ̀ṣẹ̀ àwọn fáwọn àdádálẹ̀ lélẹ́yìí kò sínú súnà torí ẹ̀ má ba ẹnìkan lọ́wọ́ ló kọ pé nítorí pa parí sọ́dá kó o fi ṣe àfisùn pé owó láǹfààní kọ́ kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ọ so eléyìí jẹ́ nítorí ẹ̀ ká tẹnìkan bá wà náwó sí ọbẹ̀ tẹnìkan bá sí so ìwọ ò ní sí ò ní sí ọkàn fi hàn wípé ètò ọ̀fẹ́ ṣe yí báyìí ó ti jẹ́ nígbà tí kíra ká tó bẹ̀rẹ̀ sọ́lá bá sì kíra ńgbà bá jáde mọ́ṣáláṣí àmàkíra ńgbà bá jáde mọ́ṣáláṣí àmàkíra kí lè má mú ọmọ kọ́ máa ṣàdúà káwọn máa nígbà tá a parí sọ̀láàtì wa tán àbí kí ìmáàmù àti àwọn máàmú kó wọn máa jọ gbóhùn sókè lápapọ̀ wọn kó wọn máa jọ ṣe díkìrì lẹ́yìn sọ̀láàtì ọ̀ràn àyàn ǹjẹ́ ìmọ̀pẹ́lẹ́ yìí náà bídà ni níta ń pè ní bídà òun náà ni mà uhditha mina ad-dini ala ghairi mithalin sabiq gbogbo nǹkan ṣe àdádálẹ̀ rẹ̀ lẹ̀ tí wọ́n á lẹ̀ mẹ́sìn tá a sì rí nǹkan kan fi nú ẹ̀sìn ọlọ eléyìí ni wọ́n ń pè ní bídà ìyẹn ni pé tí ká bara ẹni lọ́wọ́ lẹ́yìn sọ́lá kò sí tẹ́lẹ̀ fi wé nú ẹ̀sìn kò síbi táwọn àbíjì ni ẹ máa bára yín lọ lẹ́yìn sọ́dá kí lè máa mú àtàwọn máa mú sì máa ṣàdúrà àbí kí wọ́n máa ṣe díkìrì lẹ́yìn sọ́dá tí wọ́n máa gbóhùn sókè kí wọ́n jọ máa wí ẹ̀ lè rí kankan tẹ́lẹ̀ fi wé nínú ìlànà anábì sallallahu alaihi wasallam ẹ̀sìn làwọn ń sìn ṣe kì í ṣe pé à ń ṣe bá a ti ṣe fẹ́ <laughs> ẹ̀sìn là ń ṣe ní tó pè lẹ́sìn ó lófin ó nílànà tá a gbọ́dọ̀ tẹ̀lé torí dẹ́lẹ̀ ní tí ó tọ̀nà òun náà ni pé kíkálukú ṣe díkìrì rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí kálukú ṣe díkìrì tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tá a bá parí sọ́lá eléyìí ni ìlànà ẹni tó bá fẹ́ gbóhùn sókè pẹ̀lú díkìrì tiẹ̀ kó gbé sókè ẹni tí ó bá sì fẹ́ wí tiẹ̀ jẹ́jẹ́ kó wí jẹ́jẹ́ àmọ́ àwọn àjọ máa wí àwọn akáǹkó kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ ká tún wá ṣàkíyèsí pé díkìrì tá a máa wò yẹn tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni kálukú máa wí tiẹ̀ lọ́kọ̀ jẹ́jẹ́ láì jẹ́ pọ́ bá ọbẹ̀ nìkan kankan kù ń bẹ̀ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. torí de lẹ́yìn á rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ariwo ma yè kálukọ́ máa wí tiẹ̀ wọ́n máa wí tẹ̀lé lè máa mú àbí kí wọ́n jọ máa wí láwí papọ̀ gbogbo eléyìí àdàdà lẹ̀ ni. ẹ sì tún rí i pé wọ́n tún wí lẹ́nu náà gan lọ́pọ̀lọpọ̀ gbà mí gan kìí ṣe ní ká wí bóò ní tí wọ́n gbé nǹkan ìwà ni ẹ ẹ̀yin ò lè pati báwọn ẹ lè filẹ̀ nítorí pé nǹkan tó yẹ pé gbà lọ́dọ̀ àwọn afáàyìn àwọn afáàyìn ẹsẹ ànábì yìí alánàbì ànábì lọ́lọ́run ní kátẹlì Ọlọ́run ní wa ati'u Allah wa ati'u ar-rasul ẹ tẹ̀lé tọlọ ẹ tẹ̀lé tà ànábì sallallahu alaihi wa sallam ó tún sọ ń bò mí ó ní man yuti' ar-rasula faqad ata Allah á tẹ̀lé tiwọn tá a bá ti takú tọ́ lọ à ní tẹ̀lé tiwọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ tọ́ ǹjẹ́ o téèyàn bá ń tò lẹ́yìn lè má mú kàtẹ́yàn ṣe sọ láti lọ ìmáàmù wa bẹ̀rẹ̀ sí ní fa sọ láti láfàgùn ọ̀ fàágùn débi pé ẹ̀mí tèèyàn ò gbé má fífàgùn tí ń fàágùn kan ti fẹ́ tako súnà tó àbí kó tiẹ̀ jẹ́ pé ìmáàmù yìí ó ń yára kọjá sísọ gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ tó àbí kó tiẹ̀ jẹ́ pé èèyàn nídìí wọ́kàn téèyàn bí gbọ́dọ̀ pé tọ̀ǹgbà yẹn àbí so ń dà yẹn láàmú èèyàn fẹ́ so àbí gbẹ̀yìn yọ ọ́ ń gbà yẹn kò sí tó burú tí àwọn nǹkan yìí bá ṣẹlẹ̀ kẹ́ kẹ́ kẹ́ kú lẹ́yìn lè máàmù yẹn kò sí tó burú kẹ́ kú lẹ́yìn lè máàmù yẹn kẹ́ wá kẹ́ dá parí sọ láti tiyín kò sí tó burú mbẹ̀ nínú mọ́ṣáláṣí náà ẹ parí tiyín ẹ bá sì ti parí kẹ́ jáde kò sí tó burú mbẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe ṣẹlẹ̀ wípé Mu'adh ibn Jabal radiyallahu anhu tẹ́ ẹ bá gbàgbé pa àṣàlàyé pé tó bá ṣe sọ̀látùl ìṣá pẹ̀lú sallallahu alayhi wa sallam ó máa ń padà sádùúgbò Kùbá níbi tí ó ti lọ ṣe ìmáàmù fáwọn jàmáà náà so Mu'adh wa ń ṣe ìmáàmù lọ́jọ́ kan nínú sọ̀látùl ìṣá ló bá dẹnu lé ní báńkà ó tó ó tó ó tó kan rí i pé ó ti sú òun òun ò lè ṣe sùúrù ló bá rọra yẹ̀bá ó kù lẹ́yìn rẹ̀ ló bá dá sọ̀láàtì tiẹ̀ ṣe nígbà tó parí àwọn èèyàn máa ń sọ pé mùnáfìkì ni tí ò bá jẹ́ mùnáfìkì kí ló mú kí ló mú kó lẹ́yìn lè máàmù nígbà tí lè máàmù bá sọ̀láàtì lọ tí ò ti parí sọ̀láàtì tọ́ ọkùnrin wa lọ fẹjọ́ sùn ànábì sallallahu alaihi wasallam ntọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ní táwọn èèyàn sì sọ ni ànábì sallallahu alaihi wasallam Mu'adh ni wọ́n bá wí o wọ́n ní ànábì ò sì bóun wí kí ló dé tó ọdá sọ láti tiẹ̀ sí ànábì ọba wí eléyìí túmọ̀ sí pé tó bá pé lè máàmù ọba jẹ́ pé ó ti ń fa sọ láti gùn ju gbágbára èèyàn ṣe ká lọ ó ti ń tako súnà gan pẹ̀lú bí ṣe ń fàágùn so àbí kó jẹ́ pé ìmáàmù yìí ti ń yára jù sọ láti òní jẹ́ sọ láti eré lásán lọ́fẹ́ jọ àbí kó sì jẹ́ pé èèyàn nídìíwọ́ kan bí ìgbẹ́ ń gbàyàn bí ìtọ̀ ń gbàyàn so èèyàn já sọ láti tó bá jẹ́ pé ìtọ̀ nígbẹ̀yìn àbí gbẹ̀ yán lọ tọ̀ yán lọ yàgbẹ́ yán lọ só tó bá ṣe gbogbo eléyìí tẹ́ yóò tún wá tún sọ láti rẹ̀ bẹ́ẹ̀ eléyìí jẹ́ láti ṣe máa ṣe ṣùgbọ́n tó bá ṣe pé àlùwalẹ̀ èèyàn wá já àlùwalẹ̀ já pẹ̀lú só àti wá ṣe rákà méjì nínú mẹ́rin máa lọ tún àlùwalẹ̀ ṣe ǹjẹ́ tó máa bá dé ṣé ń tún láti yẹn bẹ̀rẹ̀ ni àbí tó bá ṣe pé ẹ̀yìn lè má mú la wà lè má mú sí sálámà máa ka rákà méjì tó ti síwájú àbí ní kà ò ní kà ó ẹni tó bá ti so sọláàtì rẹ ti bàjẹ́ ẹni tó tọ̀ sára sọláàtì rẹ bàjẹ́ tó o bá sì mára tó sàlù àlátá ó tún sọláàtì yẹn bẹ̀rẹ̀ ni títẹ́lẹ̀ ti lọ sọjá sàkíyèsí ibẹ̀ yẹn títẹ́lẹ̀ ti lọ torí ẹ̀ man intaqada wudu'uhu fi thanaya salatihi ista'nafaha ẹnikẹ́ni tálù àlá bá já láàrin ìgbà tí ń bá sọláàtì rẹ̀ lọ yóò tún bẹ̀rẹ̀ lọ́tún ni o eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìmáàmù tó ń ṣe sọ́láàt fún àwọn èèyàn jẹ́jẹ́ mọ̀ pé ìmáàmù yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó gbóhùn sókè o yóò gbóhùn sókè níbi gbogbo Allahu Akbar rẹ̀ tí n bá ń wí yóò jẹ́ àgbọ̀ èsì pé ọmọ wí sínú sami Allahu liman hamida yóò wí yóò jẹ́ àgbọ̀ sísálámà yóò sálámà yóò jẹ́ àgbọ̀ bẹ́ẹ̀ à ń fẹ́ yí pé tó bá ké fatia tán níbi sọ̀láàtì tá à ń ti ń ka kí ó sókè bíi sọ̀láàtù subh sọ̀láàtù jumu'ah bákan náà rákà méjì alákọ̀ọ́kọ́ ní sọ̀láàtù maghrib àti sọ̀láàtù ìṣá à ń fẹ́ pé kí lè má mú gbóhùn sókè pẹ̀lú àmì kó na gbóhùn sókè pẹ̀lú àmì tiẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé yọ́ọ́ àmọ́ wá fa yọ́ọ́ mọ̀ fà sókè nífàkúfà. So

kò sí nínú òfin pé kẹ́nìkan máa rọ́ Allahu akbar lẹ́yìn rẹ̀ rabbana walakal hamd àyàfi tó bá ṣe pé ohun nǹkan kan ṣe ohun lè má mú ọlọ́run nífi nǹkan kan sóhun rẹ̀ o tí nǹkan kan bá sóhun lè má mú débi wípé àwọn èèyàn ò lè gbọ́ ní ti ń wí ìgbà yìí ìní wọn á tọ súnà kẹ́nìkan máa rọ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ohun lè má mú jágara kí la fẹ́ máa rọ Allahu akbar lẹ́yìn rẹ̀ sí i torí ẹ̀ ara sẹ́tẹ̀ ẹgbà náà nù tìbẹ́yìn náà ẹgbẹ́ fẹ́ ṣe lè máa mù ara sẹ́tẹ̀ ẹgbà náà ẹgbọ́n sókè ẹjẹ́ agbọ́n tẹ̀ ń wí sami allahu liman hamida ẹjẹ́ agbọ́n tẹ̀ ń wí asalaamu alaykum wa rahmatulah ẹjẹ́ agbọ́n tẹ̀ ń wí hmm. bẹ́ẹ̀ ni jama ń sọ fún lè máa mù ẹjẹ́ agbọ́n tẹ̀ ń wí a nídìí láti jẹ́ pé ohun ẹlòmíì la lè máa mù ẹ̀yin la fẹ́ gbòyìn ẹjẹ́ sàkíyèsí o nígbà míì ẹ rí i pé àwọn èèyàn kìí ṣe lè máàmù gangan ni wọ́n ń tẹ̀lé ma bàbá tí ń rọ Allahu Akbar lẹ́yìn rẹ̀ ni wọ́n ń tẹ̀lé ìmáàmù ti gbórí sókè tipẹ́ ẹnìkan kan kò ní gbórí sókè orí ìgbà bá tó gbọ́ tí bàbá làdáni sọ pé Allahu Akbar lè máàmù bá di méjì so eléyìí gangan fúnra ara rẹ̀ aburú ńlá ni aburú ńlá ni so lópin ìgbà tó bá ṣe pé à ń gbóhùn lè máàmù ìmáàmù ń gbóhùn sókè à ń gbóhùn rẹ̀ àbùkátà kẹ́nìkan kan rọ Allahu Akbar lẹ́yìn tó bá ṣẹlẹ̀ wípé arẹ́ nìkan o tó ṣe pé ó máa ń ké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọlọ igbe gbàmígbàmí ó máa ń ké lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sọlọ àbí páàgùn ni babaláwo ni olóògùn ni oníyàwó ni ó máa ń pa ẹran fálìjànù àti wípé àwọn sàárèsàárè ó máa ń pẹran fún wọn ìsì máa ṣiṣẹ́ awo mùsùlùmí ní sì ń pera rẹ̀ ṣùgbọ́n aláwo ni gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ pẹ́lú mi láṣìírí rẹ̀ ọba tú láyé yóò tú lẹ́yìn ikú rẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah iná làṣẹ máa ń da aláṣà pé ṣé ìwọ ń retí kọjá kó ọba tó kú náà ni lóòótọ́ túbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ra rẹ̀ ọmọ tó ń ṣe ṣùgbọ́n wọ́n kọ̀ láti túbá wọ́n máa mùsùà bí wọ́n ṣe fẹ́ nínú ìbàjẹ́ ńgbà tó ṣe pé ọlọ́run ò pé kí wọ́n gan kún dígí nídìí ìbàjẹ́ tí wọ́n ń ṣe torí ẹ̀ tábà ti mayàn wípé oníyàn ń wò ni àmọ́ láláwo kìí ṣe mùsùlùmí ni irú àwọn eléyìn kèfèrí ni wọ́n ń perú àwọn eléyìn o àwọn èyí tò lẹ́yìn irú wọn irú wọn ò sì yẹn lè máa mọ̀ irú wọn ò yẹn lè máa mọ̀ sẹ́wọ̀n pé àwọn aláwo náà gangan fúnra ara wọn àwọn náà sọ pé àwọn èsè mùsùlùmí kí làwọn fẹ́ fi kí ó se súnà àbí kí làwọn pè kí làwọn fẹ́ fi se kí ló wá dé tẹ̀yìn tẹ̀ pera yín mùsùlùmí wá jẹ́ pé awo awo awo awo lẹ lọ kọjú mọ́ islam náà islam yóò jẹ́ pé la fi wájú ní pé kíni kíni jẹ́ de eléyìí ẹni tí ó bá jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí ẹni tó sì fẹ́ ṣe kèfèrí kó máa ṣe kèfèrí tiẹ̀ pọ́nbélé kò sí mùsù kèfèrí mùsù kèfèrí ò sí kèfè mùsùlùmí ò sí islam ò náà ní islam ẹni tó bá ń pè islam ló ń fẹ́ ṣe eléyìí tọ́lọ́ ń fi rán nàbì muhammad sallallahu alayhi wa sallam kó ṣe ẹni tó sì mọ̀ kékeré rí lòun fẹ́ ṣe kó jẹ́ kọ́nà tó náà kó hàn gbangba sáwọn èèyàn kó wọ́n mọ̀ àmọ́ kó wá jẹ́ pé ọwọ́ àmọ́ jàǹbá àwọn èèyàn di ẹ̀sìn ọlọ́run ìwé ìṣe mùsùlùmí ó sì wá máa tún síwájú àwọn èèyàn nídìí ẹ̀sìn ọlọ́run á ìjàǹbá ńlá ni fún gbogbo jàmáà àtìlẹ́ ìbá ṣẹlẹ̀ sí. tẹ́ bá tó lẹ́yìn irú wọn tẹ́ bá tó lẹ́yìn irú wọn ẹ gbé o sọ láti yín dànù torí ẹ tó lẹ́yìn kèfèrí nù ẹ tó lẹ́yìn kèfèrí nù torí ẹ tẹ́yìn bá jólùmọ̀ tẹ́yìn bá jólùmọ̀ nípa ẹ̀sìn Islam nǹkan tẹ́ lè rí nílé rẹ̀ náà ni pé tíra tíra ti ń ká tíra ti ń ká torí pé nǹkan àmúṣagbára tiẹ̀ nu tíra tíra tíra yọọ ma kà mà yọọ ma ka ìmà yọọ ma fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n yọọ ma ka oríṣiríṣi ìmà yọọ ma ka oríṣiríṣi ìmà tiwọn nù so ṣùgbọ́n àwọn babaláwo ẹ̀rí pé àwọn ní laboratory wọn níbi kan tí wọ́n ti pa àwọn ṣe ìyàwó kìnnì kan jókòó mẹ́wọ́n wọn lè sasọ funfun aṣọ dúdú kan jókòó mẹ́wọ́n pé kìnnì kan àwọn ń pe dámdà yá ìlú àwọn kọrókà yá ìlú àkàkàdé ìlú sàdádà bí ìlú lóríṣiríṣi la hawla wala quwwata illa billah kọ́dà ẹlòmíì gan ni mọ́ṣáláṣí wọn tún máa polongo oògùn pé àwọn agogo sí kínní kan bàbá kíkà dín tí àfọ́n ni bá sì ní ta ṣe ta ta kọ́ lọ sọ́sọ́kun ni ta ṣe à ṣé eléyìí ni àwọn àmàṣe lè má mú fún yín ṣé eléyìí ni àwọn àmàṣe lè má mú fún yín kò sì sàdédé jẹ́ bẹ́ẹ̀ nígbà tó gbá yín náà kúkú máa nǹkan kan pẹ̀ sí ọlọ́ wọ́n sì ń pè yín pé ká ẹ gbọ́ yé agídí òtún jẹ́ la hawla wala quwwata illa billah lérè kúkúrú ẹni tí irú àdánwò yìí bá ti ṣẹlẹ̀ sí irú wọn àyàfi kún kún kún yọ ọrú eléyìí lè máa mú wọn yọ lè máa mú ẹni ah yíyọ lè máa mú wàhálà ni wàhálà kí ni ọ̀dà rẹ̀ kò sí wàhálà kankan tí ọ̀dà rẹ̀ torí ká ayé pé máa ṣe lè máa mú kì í ṣe pé jẹ lè máa mú tó bá pò ń ṣe ni tó bá yọ kó ń bẹ kò sí wàhálà ń bẹ àmọ́ tó bá lọ jẹ́ ni ó ní wọ́n ti kí kinní kan fún kinní kan lọ́wọ́ ẹ̀hẹ́n òun sólóòsà wà nìwọ̀n ni lọ́sọ̀ kí wọ́n ti kò jébo lóòsà lọ́wọ́ ó kú bàbá ẹni tí ó yọ sólóòsà nìwọ̀ tó ń dá sàkàsà ẹbí mùsùlùmí ni wọ́n fi ọ́ ṣe lè máa kò sí pé kú bá bẹ́ni tí ọ̀yọ́ kù mbẹ́ wọ́n yọ ọ̀rọ̀ bá kájú òsùn ọ̀kájú òsùn ó ti di pé fati ààrẹ ń lọ́pọ̀ má lè láfi ayọ̀ torí pé kò bá àwọn èèyàn ọba sọ láti wọn jẹ eléyìí jẹ́ bó ti so jẹ́ mbẹ́ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run jẹ́ máa ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe tọ́lọ́run ọba fẹ́ aláàánú lọ́lọ́run ọba wa èèyàn lè ti máa ṣàṣìṣe tẹ́lẹ̀ téèyàn wá mọ ti ń ṣe láṣìṣe lónìí yìí báyìí kéèyàn fi ilẹ̀ ni nítorí pé agídí ò dín kankan ẹran tíjọ́ tá a kù tá a bá kú àwa nìkan láàmà dá sáré wa sí ẹnìkan kan ò ní bá wa gbénu sáré ni nǹkan kan wá máa báyàn najú nu sáré tẹlomi àdùn nínú jọjọ tẹlomi àsì máa jẹ ìbànújẹ́ fún díjọ gbẹndà kìyàmù ìdùnnú láéláé díjọ gbẹndà kìyàmù làwọn fẹ́ ká tó wá di pé a tún wá wọ àlìjánà kọlọmọ bá má sí ilé wọ wa ntí máa báyàn najú ní sẹta gbélé ayé ṣe jàmá oníkálukú wa òkùnkùn oníkùn òkùnkùn oníkùn kẹlẹ́ ni wọ́n má dẹnu rẹ̀ mà tọ́wọ́ amẹ́bà tọ́ ma fi si mu pé torí òkun lókun ọlọ́mọdé oníkálukú dára rẹ̀ mà kálukú sì mẹsẹ́ tó ń ṣe si dáa da dáa lókun ìgbà tó yẹ pé mùsùlùmí ni wọ́n náà wọ́n náà mà ọ́ rọrùn ọ́ rọrùn láyé ń bì kó tó di pé èèyàn kú kéèyàn pantí ọ̀dà àti mànà àá nítorí pé tí ọ̀pátì lónìí ọlọ́run tún ní kó sọgọ́rùn ọdún lẹ́yìn rẹ̀ Allahu akbar oríire nìyẹn lópin ìgbà tó o bá ti padà sídìí rẹ̀ ma ntí o sì dá kọ dá náà ló kọ rẹ ọmọ jẹ láéláé ntí o dá ló kọ rẹ ọmọ jẹ láéláé torí ẹ mo ń fi àsìkò yìí mo fi ń rọ wa ká gbìyànjú nítorí tábà mọ̀ pé a fẹ́ jọmọ lẹ́yìn ànábì tá a bá ti gbìyànjú tá a bá ti ń tẹ̀lé adọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam kí ni anabi ní ká pàtì gan ká jìnà sí ká jìnà sí tẹfẹtẹfẹ yóò sì dáa fún aláyé yóò dáa fún alálùkìyàmà ọlọ́run kó jẹ́ kí tèmi ó dáa kó jẹ́ kí tí ó dáa ọlọ́run kó ṣe wá lórí rẹ̀ jálẹ̀. alihamdulilayi rabil alamin a dúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ náà láti ń gbẹ́ islam ilé tí ó mọ̀ kánga tó jẹ́ pé yóò ẹ mẹ́jẹ̀ adágúnlá ẹ mẹ́jẹ̀ àfira wa ṣe ẹ̀fẹ̀ torí pé tẹ́dà bá ti kú ìṣirò ti bẹ̀rẹ̀ fún un sáré rẹ̀ tí yóò fi dọ̀la àlìkíyàmọ̀ kọ́ lọ́n kó sànù wa ó jẹ́ abádáadáa pàdé inú sáré wa àti lọ́la àlìkíyàmọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ mẹ́nubà fún wa nípa ìmáàmù ṣíṣe tó bá jẹ́ pé àdánwò orí ẹ̀ wá ṣẹlẹ̀ tó jẹ́ pé tòun gbà téèyàn wíwíwí àwọn jẹ̀mọ́ náà àwọn náà faramọ́ pé kí máàmù yẹn máa ṣe irú ẹni bẹ́ẹ̀ ṣé yóò máa ṣe jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì ni àyíbáwò ló máa ṣe. tó alhamdulillah tó bá ṣe pé àdánwò ooru lè má mú bẹ́ẹ̀ má ń bẹ̀ ládùúgbò téèyàn wà àbí ìlú téèyàn wà tó èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ kúrú ẹnu èèyàn ṣàlàyé tọ́lọ́mọ bàbá ní kọ́gbọ́kọ́gbà alihamudulilayi ẹ̀ sì lè dájọ́ pé ẹnìkan ò ní gbọ́ síwájú kẹ́ ẹ tó sọ ọlọ́run ní pé a gbọ́ tíyẹn ní kẹ́ ẹ wí so tẹ́ ẹ bá ti wí tọ́lọ́mọ bàbá ní kọ́ gbọ́ alihamudulilayi kò sí ní ìdíkẹ́yìn náà máa polongo ká tẹ́lẹ̀tẹ́lẹ̀ lè má mú yẹn yẹn kìnnìkan ní ńgbà tá a bá sọ̀rọ̀ ṣé ẹ̀hán ò ṣe nítorí tọ́lọ́run so lẹ́yìn náà ni tá a bá fẹ́ bá sọ̀rọ̀ láyé tá a fẹ́ kọ́ gbọ́ ẹ má polongo rẹ̀ láàrin jama ẹ lọ bá ẹyin kan òǹkan wàláì ọ̀pọ̀lọpọ̀ ọgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó sì pàǹtí ń ṣètì tá a bá wá síbẹ̀ tá a gbìyànjú títí tí ó bá gbọ́ á yẹra á yẹra fúnru ẹni bẹ́ẹ̀ torí ká má máa ṣe àṣedànù torí kò tọ́kọ́ máa tò wípò ń ṣe sọ láti lẹ́yìn babaláwo kò so wàá yẹ̀ bá fún wàá wá mọ́ṣáláṣí mi tí lè má mú tiwọn tó ti tó bá wá rí rárá kò sí tó burúkú ọmọ dasọ láti rẹ sí. adúpẹ́ fún ọlọ́run ẹ̀yọ́ jábìyànjú káàkiri sara kọ́lọ́n kó tún àwùjọ wa kó tún sí fún wa kó jẹ́ kí gbogbo ọ̀dà ọ̀dọ̀ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan tiwa náà àwa tá à ń ṣe ìmáàmù tá à ń ṣe ìmáàmù sí ìmáàmù fáwọn ẹ̀yọ́ jábìyànjú torí pé tí dírẹ́fà tí ó wakọ̀ tí ó bá ti gbádùn ẹ̀ pé tó bò lọkọ̀ fẹ́ rè fún àfi ká gbìyànjú ká jẹ́ ẹni tí ó ṣàtúnṣe gbogbo tó kù lọ wa ọ̀rọ̀ náà wọ́n ti bá wa sọ wíwí ní tàwọn tí ń bá wa sọ gbígbà ń bẹ lọ́wọ́ tiwa kọ́lọ́n fi wá sí kòǹgẹ́ ìmọ̀nà ọlọ́run kọ́lọ́n tó wá sójú ọ̀nà tó sì wá láǹfààní láyé àti lọ́la àlìkíámọ̀ ẹja gbìyànjú káké sara ibà ni a dúró sí ní alẹ́ tòní ẹja pàdé àwọn olùmọ̀ọ́dẹ́dẹ́ àsìkò yìí ní ọ̀la kọ́lọ́n sọ wájú ọ̀la lọ́wọ́ assalamu alaikum wabarakatuh.